أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Ada ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run agbẹ̀sọ̀rọ̀ ìjáàtìkẹ̀ fún anábíwa Muhammad sallallahu alaihi wasallam ní ìfẹ́ kí àdírẹ́sì ó pọ̀ kọjá lẹ́tà pápí làwọn elégbò fún so pẹ̀lú tí mo sì gbègbé àtúgbù pápí mẹ́rin sí olégbò ṣùgbọ́n máa gbìyànjú àti sáré máa ń fẹ́rí mo rọ̀ wá mo lè ara mi náà mo ti fẹ́ bẹ̀rẹ̀ lẹ́tọ̀ yìí kémi gangan ọtún àníyàn mi ṣe ọlọ́mọ pè ọ́ má kí n fẹ́ nú ẹ bá ń sàmì mi abẹ́fẹ́ kí n fẹ́ nú ni mo wá bẹ náà aṣíwájú fẹ́ gbọ́ mi ọlọ́run wa pé kò sí àníyàn ní ìjú pé bó láṣe dáa fi bá fọ́ra wa ṣe lọ ọlọ́jà lè fọ́ra wa ṣe leadership and amana dídarí bó ṣe jẹ́ pé ká darí àwọn èèyàn ìtọ́lọ̀ ó béèrè nígbà fífá mọ́ kò kí ń ṣe prestige kèé ṣe ìyí kèé wàhálà ìdààmú ìlọ́pọ̀ bẹ̀ àìró oorun sùn ìlọ́wà bẹ̀ kọ́ ọmọ láyé ìsùkú rẹ nítorí pọ̀ nítorí ámíǹsì ìlọ́wà bẹ̀ kíyàwó rẹ gan ọmọ ìgbádùn rẹ ìlọ́wà bẹ̀ ìwọ bá ọjọ́ mi kọ́pù àtọkọ rẹ kẹ́ ẹ ní problem èwo tó lè wàhálà yín lórí pé ẹni ní ti àmì ẹ tó lè kàn online ìgbà látàrí covid wàhálà tó ti pọ̀ sí. àìmọye meeting tẹ́yìn èṣe tẹ́lẹ̀ lónìí ìfẹ́ ìmọ̀bòmí o local government ti wa a lè ṣe meeting mẹ́ta mẹ́rin lọ́sẹ̀ online emergency online meeting mo ti jẹ́rìí coordinator wa online meeting online meeting ẹ̀rí pé leadership ẹ̀bárí sí iyì ó Islam. ìyẹn ló fà á ọ̀kan nínú àwọn sọ̀hábà anábì wa Muhammad sallallahu alaihi wasallam anábì sọ nígbà sọ wípé ìrẹ́ anábì ọ̀wá jèlé náà ti ẹ̀ di olórí mú wọ ìnáká ànàbí lórí ilé òsì bẹ̀ you are too weak wà láì ọlẹ sẹ́ẹ̀rí nílẹ̀ màá sọ díẹ̀ ń bẹ̀ láìpẹ́ ẹ sábà bá mi lọ. ànàbí ní sọ orí tó olórí tó béèrè fún ìnáká làbọ̀ àyè pẹ̀lú bí mo ṣe mọ̀ orí rẹ̀ ò o ọlẹ́ o ò lè darí o ṣọ́ wá rí ipò lórí tó ń wò ànábì wa sọ gbóló méjì tó lágbára nípa kò lórí níbì kan ànábì ní la àmàna làmọ́dá la àmàna ká sọ pé wá dìpò kan mú àmàna tọ́lọ̀ ń gbé fún òkè iná àrọ́dúnálá àmàna ta alásàmáwá tìí والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلما جهولا ìtọ́lọ̀ ń gbé fún sánmà pààlà wá lẹ́gbẹ̀ẹ́ sánmà sánmà níwọ̀n ọlọ́run mi ò lórí tí màá pè é ilẹ̀ ẹwọ kòkó àwọn ilé ńláńláńláńlá lórí ilẹ̀ ilẹ̀ ṣe sọ́ọ̀dù tó ó ní mi ò lórí ké òkè àwọn hill mountain wọ́n gbé àmọ́ náà fún wọn wọ́n láwọn ò lórí ké wà àmàlà àlè àwa tá a wá jẹ́ èèyàn àwa tó jẹ́ pé làbọ̀ yìí àwí àwa sí ọlọ́run alọ́mọ ènìyàn ó sábòsí ó sì jà láìmàkan ọlọ́mọ sí anábìyí rẹ̀ tàbí èmi ìtò béèrè yìí la àmánà àmánà nípò adarí wà ìnà alánàdáàmà tó wà kọ̀tárọ̀ ibi tí mo lọ nìyẹn. anábìyí sọ́lọ́ láàrin ọ̀sán là ó ní ká fi lórí regret ni o èèyàn kábàámọ̀ tó bá dijọ́ gbèǹde o kí léèyàn ṣe ní kábàámọ̀ mọ̀ ń bọ̀ wá sọ pọ́ǹtì bíi márùn-ún sí méje láìpẹ́ lànà dáàmà tó wà kọ̀sáárà ànàbí léèyàn kábàámọ̀ pé á ah, ta ló ní kì í gbà á ah, mọ̀ dára ìwọ ọlọ́run wà kàfàrà ànàbí ló fò ní orí ibú ni àdánwò ni àdánù ni kàfàrà. èyí àròpé wọ̀ lọ sí kọ̀ wá sórí eré ní ipò olórí ni ẹ farabalẹ̀ mọ̀ ń wà wá bẹ́ẹ̀. àwọn àǹfààní ní kí tí ó fi jẹ́ nàdámà wà kàfàrà mo ti wọnú wá sí bá wọn o sẹ́rí bí mo ṣe wà yìí ẹgbọ́n gbọ́ mi dáadáa mo fẹ́ mu láti ibi tó kéré jù nínú ní ìdá kọ́rọ̀jà tó ti sáfà àhàdáwò táwọn bá ti lé ń kóra wá jọ tí èèyàn mẹ́ta bá jáde wọ́n láwọn ń lọ sórí ìrìn àjò ẹnìkan gbọ́dọ̀ jẹ́ leader ibi tẹ́ ẹ bá sọ pé leaderless environment fàṣà ìtọ́nù yẹkúnù àmì ìrọ̀rùn èṣù lọ máa jẹ́ leader àwọn ń bẹ̀ tẹ́ ẹ bá ti lè pẹ́ mẹ́ta ẹ̀wọ́ ẹnìkan kọ́ jẹ́ leader kí ni ọ̀rọ̀ àfàtí leadership kọ́ jẹ́ mẹ̀dáámọ́ wàhásàrà àwọn àfáà wa ṣàlàyé ṣẹ́ríwù ríyádì sọ̀lẹ̀hìn tí àáfáà wa bàbá sọ́lẹ̀ àlùfẹ́ ní wàláì ni mo gbé dání àdíìsì yẹn bẹ́nu ríyádì sọ̀lẹ̀hìn bàbá sọ́lẹ̀ òfẹ́ nínú sálàyé sọ́pọ̀ ṣùgbà tí kò tí mo ní ọ̀pọ̀ yín kẹsọ̀ nǹkan díẹ̀ díẹ̀ àtàwọn táwọn àáfáà míì náà tún sọ lórí tó ní ṣe pẹ̀lú leadership bóò ni leadership ló ṣe lè jẹ́ òfò pẹ̀lú wọ́n wù bí ìdíje of loss ọ̀rọ̀ èèyàn dàrú kalẹ̀ yọ gbèrè ẹjẹ́ sọ mẹ́ta sí márùn alákọ̀ọ́kọ́ ipò olórí yóò jẹ́ àdánwò tó yàn lọ́rùn tọ́ba sí pé wọ́n lọ wà ìwọ lọ wá ipò olórí bọ́nù sábúrá pàtàkì rọ̀bíyà lọ́wọ́ sọ fún tó o bá ń wá gbogbo ẹ tí bá ń sáré ló fi já sí pé ẹgbọ́n mi o èèyàn ń wá ipò olórí àwọn ṣèwádìí ìjàmọ́ ẹgbà rìn dáadáa sọ̀rọ̀ tó lálàyé méjì kí ló dé tó ń wá ipò olórí ẹgbọ́n mi dáadáa o a rí àwùjọ ó ti ń bàjẹ́ àwọn aláburú lọ́pọ̀ àwọn olè lọ́pọ̀ pé ká máa darí wa lọ ni ìyẹn làwọn àfáà ṣe máa ń lo ọ̀rọ̀ súrátù Yusuf ibi tá a bá rí pé á iṣẹ́ kan wà nílẹ̀ á bóyá tọ́lọ̀ ń bá sí lò mí as a leader ó yẹ kí n lè rí nǹkan yípadà o ọlọ́run wa kún ọ lọ́wọ́ òdepò làkọ̀wé ìṣòna àmì orí pọ́ ọ lágbára láti àndú ẹ̀ Yusuf alẹ́ ìṣọ̀láàtù wàsálà òun ló ní kàn fi òun síbi ipò ìtò ní í ṣe pẹ̀lú ètò ìdarí owó nílùú wọn jọ́nà náà lẹ́yìn ìgbà tó kúrò lẹ́wọ̀n tẹ́ ẹ bá wò ó ẹni tó bá rí pé á ah, àwùjọ ìdí ń bàjẹ́ èmi dẹ̀ mọ́ra mi pé ó kí n lè rí tó ṣe àwa rí pé gbogbo àwọn tó wà nílẹ̀ àwọn òbílẹ̀ jẹ́ ni àwọn àfáà nírú àárín wọn tọ́ ọba wá ń tàn máa kò kọ̀ gbọ́dọ̀ jẹ́ torí worldly benefit kọ̀ gbọ́dọ̀ jẹ́ torí pé you want to amaze wealth ọfẹ́ sọ̀rọ̀ ẹ̀dọ́ lọ́rọ̀ látara fún all láníyàn kọ́ ọfẹ́ lọ ṣe kí ni ọfẹ́ lọ tún kàn ṣe èyí ò kọ́ lè kí mọ̀ sọ̀rọ̀ lẹ́yìn lànà dáàmà tún wàkọ̀sárọ̀ ó àbámọ̀ nípa olórí ọ̀jẹ̀jọ́ gbèdè lọ́nà àkọ́kọ́ ẹni tí ń wá kó olórí àwa wò ale sẹ́mọ̀ pé tara wa jẹ wà láì ọlọ́run ṣe sàn jẹ ẹni tí bá wá wá kó ọlọ́run àníyàn rẹ̀ kí ló ń bẹnu àníyàn rẹ̀ èmi náà máa nípò mi wọ́n mi recognition láwùjọ màá rówó ń bẹ̀ màá rí ayé ń bẹ̀ fẹ́ mọ̀pá lè máa sara jẹ́ pé àwọn olóṣèlú fẹ́ tàn wá bó tẹ́wò mi mo ti kú òlẹ́ tó lóṣèlú lè tàn ìrò olóṣèlú kan kó ní mo ti lọ yóò mọ́fẹ́ lọ pa ayé jẹ́ ni o wọn ó gbé fún ọ ìní bẹ́ẹ̀ tẹ́ gbogbo wàhálà muslim muslim ticket ó fẹ́ bọ̀ yín báyìí muslim muslim ticket tẹ́ ẹ bá ti rí ìjọba kan nílùú wa yìí kí àwọn ẹ̀jàmá alátẹ̀wọ́ kí wọ́n dákẹ́ ẹ ti mọ àwọn alátẹ̀wọ́ àwọn kúṣẹ́dà ẹ ti mọ̀ wọn àwọn kìtẹ̀ kí wọ́n béèrè dákẹ́ kí wọ́n máa ṣe press release wàláì ìjọba yẹn wà favorable àwọn náà control press àwọn náà ní media ọ̀pọ̀lọpọ̀ wọ́n bá wa ṣe meeting Muslim woman of South Western Nigeria at a meeting nítòsí àtàrúdé mbẹ́ọ̀ kìíní kan NSS kìíní kan nàkọ́míò kìíní kan amínsì kọ̀tẹ́ni tó sọ wípé bí mo ṣe fẹ́ jẹ̀pọ̀ yóò mo fẹ́ lọ báyé jẹ́ ni wà láìlè rí rí àbí wọ̀ rí rí pé mo fẹ́ lọ báyé jẹ́ ọlọ́wọ́ ọgbọ̀ àníyàn ẹni tó bá jásí pàdéyàn tó ń torí ẹ̀ wá position of leadership torí àǹfààní ayé ni àbámọ̀ ni ọjọ́ fún dọ̀gbé ìdè sáǹtẹ́lẹ́ ní nàdámà wàhásàrà ipò tún lè jẹ́ kí èèyàn kábàámọ̀ kó di òkò fún èèyàn lọ́rùn àwọn àfáà ní kí ló fà bìbúlmi rọ̀ìyà bìmọ́dá bìbúlmi rọ̀ìyà ní kábúgbà àdìsí ìbẹ́wájú mi o ọgbọ̀nsẹ̀ ò lè gbàmí láyé máa kábúgbà àdìsí o ibi tẹ́ ẹ bá ti ráwọn olórí tí wọ́n ń ṣe àbòsí àwọn ọmọ ẹ̀yìn wọn máa fi kàdíìsì díẹ̀ ó lè má pọ̀ ní kí olórí bá ń ṣe àbòsí ọmọ ẹ̀yìn wà láì yóò di àbámọ̀ ìjọ ògbé ìdè ẹ jẹ́ kí fún ilẹ̀ ìtàkù tí n bá jẹ gọ́fúnà Ọ̀yọ́ state bọ́yé èèyàn four million lọ́bẹ̀ lọ́yọ́ state lápẹẹrẹ bóyá six million ló ń bẹ lọ́yọ̀ọ́ state ẹ̀tọ́ kan wá ń bẹ tó yẹ kán rí lọ́dọ̀ mi àti gọ́vnà ẹ̀tọ́ àìǹdẹ̀zú owó yẹn tí n bá ń lọ ájì lọ́dọọdún mò ń ṣe ń múra lójoojúmọ́ màá sọ ẹkún jọ̀gbèdè gbogbo múra mi ájì mi àwọn six million yẹn ló máa pín mo ń wo àwọn olórí wa ẹ̀ ń lọ ájì ọ̀ ń lọ wúra wà láìpẹ́ tó pé ẹ wá jẹ́ wọlé jẹ́ ká sọ wípé mo jẹ́ chairman nu kọ́mítì kan lámìsì olúyọ̀lé tèmi ti wá èmi ni mo wá bóyá mo jẹ́ chairman nu children get together wà láì àwọn ẹ̀kọ́ kan ń bẹ tó yẹ kí n ṣe fún àwọn member schools gbogbo owó ọ̀tọ̀ yẹ kí n ti sẹ̀fọ́ fún wọn ọjọ́ one twenty thousand jẹ̀mọ́ ẹ̀jọ̀ kí ni one twenty thousand ṣe nu ayé yìí ibù kọ́ jẹ́ one million mọ̀ wá ẹ̀ẹ́dẹ̀ẹ́sù owó mọ̀ náà bí ó ṣe tọ́ àwọn rò pé proprietor mélòó ló yẹ ní access sówó wọ́n jẹ́ fifty nine student mélòó wọ́n jẹ́ three fourteen. gbogbo wọn ni wọ́n pín iṣẹ́ rẹ̀ níjọ́ gbèjì ẹni àṣebájú ìṣèwájú mi yìí anẹ́bí tó sọ fún sàbẹ́kẹ́ nàdámà wàkàfàárà òfò ìkábàámà àbòsí tí mo ṣe sí wọn yẹn ẹ gbàgbé gbogbo ń tọ́ pamọ́ láyé ọlọ́run ṣe kí ni wàhálà yóò ni mo fẹ́ sọ fún gbogbo àwọn ọmọ ìyá wa tẹ́ẹ̀fẹ́ lọ bí òṣèlú sórí bẹ́ẹ̀ ṣe wà yìí mo bẹ lọ́n kí máa èkó ìyìn bẹ lọ́n kí ìjẹ ipò ẹ̀yọ kan ní kánsílọ̀ ló kéré jù ọlọ́run tí máa fi kú mẹ́jẹ̀ ń jẹ́ ní ìbẹ́ o lè sọ pé ẹ̀yà ní o ní ti èmi ọ̀bẹ lọ́n rẹ̀ torí mi ìfẹ́ kà sáárà wà nà dáàmú ṣùgbọ́n àwọn mùsùlùmí tẹ́ ẹ bá dìde èmi ó kà fẹ́ ìbọn ṣùgbọ́n wọn lọ́sọ̀kùn owó ọ̀nà máa gbọ́ mi owó ọ̀nà dáẹ̀mẹ́ owó sólà dáẹ̀mẹ́ owó kọ̀mpútà sẹ́ni ẹ̀rà sí ṣùkú education owó kànga dáẹ̀mẹ́ sọ̀rọ̀ pé àwọn ọmọ àìmọye ẹ̀kọ́ yẹ kó dọ́dọ̀ wà wà láìka àmọ́ ìjọba yẹn jáde mo wá wá sínú ilé jẹ́mọ́ sẹ́ni tá a bára pọ́tọ́ wípé ọlọ́mọdé sọ̀rọ̀ fẹ́ ẹnu ọlọ́mọ sì jẹ́ kẹ́ ẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń darí èmi náà jẹ́ ni five chairman àìmọye nǹkan lọ́wọ́ èmi náà mi náà ọgbẹ́ tó ọba ṣe oúnjẹ kan bẹ tó yẹ kó o fún mẹ́mbà jẹ o fún wa jẹ Afọ kan bẹ tó yẹ kọ́ dọ́dọ̀ wọn òòjì ọ̀dọ́dọ̀ wọn bí ó wọ pàkan bẹ tó yẹ kí wọ́n mú ọ̀jẹ̀ wọn ó mú àwọn àfáà níbi gúlmì rọ̀ ìyà ibi ẹgbẹ́ ti ṣe àbòsí fáwọn tẹ̀lé darí ẹkún yẹn wọ́n jẹ ẹ wá rò wípé kí ni wọ́n ṣe wà láì wọ́n lè má lè ṣe nǹkan kan ọlọ́ọ̀tọ́ lágbára ó ṣe one million yóò ṣe uncountable tọ́ba dídọ́ gbèǹdé lànàbí ṣe ń sọ ọ́ fún sàfẹ́ òun pé ìwọ oríire ò sí ń bẹ̀ ó ṣe òfò lọ́dọ̀ ọlọ́run tó ọba lọ tẹ́rí sí ìjọba tẹ̀ ń bá mi lọ ó ti táǹkì mélòó tí ó fi di kí ni o àbámọ̀ àbọ̀ ní ẹlẹ́kẹta nínú tó lè fa kí ipò olórí kó di àbámọ̀ níjọ́ ògbéǹde àlùfíàmọ̀ òun níbi kùsùrù anil wajibat wal huquq bi qusuri alẹ́ anil wajibat wal huquq sẹ́ẹ̀rí tó bá ti fi wá sí pọ́ọ̀tù kọ̀ọ̀kan a ní wajibat wajibat ni obligations huquq òun ni mo lè pẹ̀lú duties lẹ́tẹ̀rẹ́ǹtì ẹni tá a sọ pé kí ni pọ́ọ̀tù ìṣe secretary ìwọ lọ́ọ̀mọ̀ ẹ̀kọ̀ọ̀kan àwọn àlọ́ ṣe mítìnì ní Ministry of Education abánikilẹ̀ sunday wà láì láti sá lórí fóònù èwo lẹ́kọ́ owó pépà àní ọ̀nà tí mo bá yóò dání kí lẹ sọ náà ọ̀rọ̀ pọ̀ gan ṣùgbọ́n mo rántí méjì àwọn nǹkan kan wá ń bẹ mo lo sẹ́kítì torí pé sẹ́kítì èèyàn mi ni àná mi dẹ̀ ni yọ ọgbọ̀n mi yé mi rẹ̀ kò ní rí mi sí pé mo fẹ́ bò wọ́n ló kọ jẹ́ àwọn ní sẹ́kítì sí ni bó ṣe kọ̀bárí nǹkan ṣe ẹ̀kọ́ kan wá ń bẹ kọ́ yẹ kọ́ dọ́dọ̀ wa kàn wá dọ́dọ̀ wa jama ipa torí ẹ̀yàn òun tó ṣe àbí òṣe ó lè bu alájọ gbogbo ìwọ bá ní ipa àyẹ̀wò fún ìwọ ni chairman mọ́ọ̀kì chairman kí la pè jẹ́mọ̀ ọba dojú mọ́ọ̀kì gbogbo information tó yẹ kọ́ dọ́dọ̀ wa òòlù ọ̀dọ́dọ̀ wa. gbogbo owó tó yẹ ká lò ọ̀bá lò yóò ṣe àbámọ̀ ìjọ gbèdé mọ̀ ń bọ̀ wá síbi kí la lè ṣe tọrọ wa ó fi fi yẹ díẹ̀ ọlọ́mọdé ọ̀rọ̀ wa gbúwó lónìí nǹkan kan bẹ tí máa ṣẹlẹ̀ nígbà tẹ́mi kéré nígbà tá a ti wà lẹ́mẹsẹ̀s wà láì mo ti wà ní conference mss kan rí tí wọ́n yan àmì mss ọ̀yọ́ state wà láì wọ́n sọ kọ́ni ìráwọ̀ èèyàn kan sọ kó lónìí kí nǹkan ṣe wá ìrí ká sunkún mọ́ lónìí including èmi tí wọ́n ń sọ̀rọ̀ wàhálà àti gbogbo wa kí ni the next thing certificate kan fún wa five coordinator amin soluyọle ìjọ kejì ó ti lórí Facebook ìtò ń ṣe wá mi káàpì ẹ̀wà rẹ̀ tó sunkún pé a wàhálà lẹ́gbẹ́ fún mi yìí nàdámà wàkàfàrà nàdámà tó wàkàfàrà ibi tí màá ti kábàámà tí ó di wàhálà lọ́rùn kí ni bá sọ̀rọ̀ lónìí nìsín a rí sí nǹkan nọ́mà wà láìpẹ́ sí nọ́mà àfikọ́lọ̀ ó ṣe rọrùn fún wa ni gbogbo omi tó bá jọ wọ́n pé our obligation duty ìtọ́ yẹ ká ṣe tí ó jẹ́ kípò yẹn ó lọ bó ṣe yẹ kó lọ àáfàá ní tààbà wa ṣe kùsùn àwa kí wọ́n kúrú ẹ má fi ìṣòro perfection absolute perfection belongs to who? Allah. ṣùgbọ́n wọ́n rí pé àwàlá pro wá ń gbìyànjú téèyàn bá wà pátọ́ọ̀mù amnesty Ọ̀yọ́ state kò ní ìkó òbèrè pé ta ni pro sábà lọ mítì nìkan pro tó dé bẹ̀ kí n tó bá yé fún kò ní ìkó òbèrè wọ́n ti comment yóò clear gbogbo ń bá àmọ̀ kan ṣẹlẹ̀ níbo la ti máa mọ̀ platform kò ní ìkó òbèrè pé ṣé pro sojú tiẹ̀ ọwọ́ alẹ́ jẹ́ pé báwa tó rò lọ́dọ̀ ọlọ́run lè jẹ́ forty nine lọ́gbà ọlọ́run ẹ̀yìn mọ̀lẹ́ ká ń wá fún ẹjọ́ ẹjọ́ ní six ẹ mọ́jọ́ ní six wà lọ́dún tí ń bọ̀. torí náà tó wà òfò àti ìkábàámà òun ọlọ́nkọ́lá lójú náà jẹ́ kí n torí ibi tá à ń lọ tó pọ̀ kọ́lọ̀ kó sànù wà òpá ọgbọ̀n ṣẹ́jú náà fún mi ò máa dẹ́gbẹ̀ẹ́jú àti sọ. sẹ́ẹ̀rí nǹkan tí mo sọ yìí ó lè fa pípò olórí ọjẹ́ wàhálà tó bá dídọ̀ gbègbè. àwọn àfáà ní kí wá làwọn issues ní tó tún wà lábẹ́ ìmọ̀dáàmà wà kàfàrà. òun ni kéèyàn náà jàmọ́ ẹ̀gbọ́n àrí kí mo dé yìí ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn owó táa fi ń darí bá ń ṣe sẹ́rí àwọn àfọ́ alájẹwò méjì kan wà mọ̀jẹ́wù sáàfù wà lẹ́kọ̀ọ́ ní oṣù ẹgbẹ́ ẹgbọ́ àrùn tí mo dé yìí gbogbo ẹ̀yìn tẹ́ bá ti olórí mú àtẹ̀wò méjì kan bẹ èso òòlò fún wa ọlọ́run èdè sún òun ẹni anabi dẹ̀ pé ní déèkì ládàwò alákọ̀ọ́kọ́ anabi ní likúlì umma sí sìkìnàtù wà fìtínà fún umma ti almal àwọn àfáà ní hadithun hasan kèéfì hadith dọ̀yìn hadith sọ̀dáàdì anábì ní gbogbo òjò wọ́n ní àtẹ̀wò tí wọn ṣùgbọ́n jọ èmi ànábì ara àtẹ̀wò mi àwọn àtẹ̀wò àwọn ẹ̀tọ́ mi òun ní kí ni owó máa ń lè nìkan gbogbo tẹ́ bá lè fowó àti ìsìlámù àgbẹ̀ o máa lù west belonging richness jọmọ́ ara tí ó fà kí leadership kò jẹ́ wàhálà òun ni káàtẹ̀wọ́ owó ó tó kọ fún òyà sẹ́rà ń tí mo dé yìí ìtọ́bá jọmọ́ owó owó àwọn bá ń darí alẹ́kọ̀ọ́ sí àwọn tá a bá ń ṣe lápẹ̀rẹ́ ń sìn a ní ìṣòrí ọ̀lẹ́rán mi lọ sí ọ̀dọ́ ní sẹ̀tẹ́ríà kí n lọ rẹpìsẹ́ǹtì limiti: mo fi sùkú mi ní ìgbówó mo fàṣìkò mi ní ìgbówó ẹjọ́ fóònù màá tó fi wọ mọ́tò ẹ dáhùn mo ní kí mọ́tò nìkan fáìfà o lẹ́mi náà fi yẹntẹrẹ ayé o wọ́n wá fún mi lọ́nà àlàlì ẹni tọ́lọ rẹpísẹ́ǹtì wa o mọ́tò báyìí àwa lè bá a fi compensation kékeré sí ẹ má ṣe mistake wà láìpọ̀ affect ládàá rẹ̀ lọ́dọ̀ ọlọ́run torí pé n tó fi ilẹ̀ fún yín ju owó lọ kí ló fi ilẹ̀ àsìkò kódà kẹ́ tó sàsìkò nìkan gbogbo bá ṣe ń travel rísìkì ni èèyàn lásìdẹ́ǹtì ló bàdàn láàrin àdúgbò lásìkò jàǹbá ń tẹ̀yàn pàápàá ẹ̀rọ àwọn tá a bá nífẹ̀ẹ́ ká máa gbọ́ kàdà kí àìmọye ásídẹ́ǹtì náà ti làwọn bẹ́ẹ̀ jàǹbá tó bá rí bẹ́ẹ̀ ẹ̀rí pé ẹ̀fọ́ rẹ̀ ni wọ́n yọ fún un gbogbo àwọn pé owó amit wà nìkan sọ́dí mi amit lẹ́yìn tá bá sọ̀rọ̀ yìí wọ́n bá jẹ́ pé mss ui àbẹ́ mss bizo àbí tó ọ̀pẹ̀ mọ tí dá lọ. gbogbo àwọn owó tá rí pé owó yìí owó association ni èèyàn wà ń mo fi ọlọ́ọ̀bùrà kò lè wà ń bẹ̀ lọ the last five years léyìí tí mo ti rí pílátífọ́ọ̀mù amis ọ̀yọ́ ṣe àwọn tó ti kúnu mẹ́mbàsì àwọn àti ní márùn-ún méjì mo rí lọ́nà àrà ẹ̀yìn alọ́nà àrà fẹ́ wà ń bì ṣé mo parọ́ mo rí méjì mú àwọn tó ti kú ti láti ìyà ọ̀nà ara wọn ti wá lórí ọ̀nà tiwa náà bọ́yá ẹyọ kan wà bẹ́ẹ̀ bọ́yá northwest èèyàn wà bẹ́ẹ̀ àáfà èmi tí mò ń bọ́ sọ̀rọ̀ ọlọ́run lọ́la mi the last three years mo ti ní serious accident tí ò bàbá wa máa ṣe wá sí ìkìní wà láì odidi kan odidi ọ̀fẹ́ kan mi lé lọ skul abẹ́rẹ́ mẹ́rin wọ́n dàbò mi mo wá ń gba abẹ́rẹ́ gbogbo wọn wọ́n ràn orí mi tó bá rí àpá wájú orí mi àpá ásídẹ́ǹtì pé mo lọ sí ọlọ́kọ̀ọ́kọ́ ọlọ́run ń sọ wa ikú súnmọ́ wa bá ṣe wà gbogbo tó bá jọ mọ́ owó ìmọ̀ náà nínàkúnà ìmọ̀ ṣe òjòrò ìmọ̀ ṣe àbòsí bẹ́ẹ̀ ìmọ̀ wàhálà kí ní ọ̀pọ̀ sápò ní ẹjẹ́ abára wa kò lórí ọ̀rọ̀ wà láì yóò di nàdámà wà kàfàrà yóò mẹ̀lẹ̀kìyà yóò di òfò àti àbámọ̀ ẹgbẹ́ ọjọ́ pé ó ní àyà tó fi máa kojú òfò wàhálà ìyà ìrárí ọlọ́ kọmọ̀ṣẹ̀lọ̀ ẹlẹ́kẹ̀ẹ́jì kìtìnà tó lè mọ́ra àà fitinatu alimara obìnrin anábìrin máa tààrọ́ kùtù fitinata yíya àbọ̀rù alárìjáàlì nínà nípa tá a bá ti darí àwọn obìnrin máa sún máa yẹ ẹ̀rí táwọn obìnrin bá jẹ́ adarí ìwọ́ta àbúrò láti tún láti àwọn náà nílò lágọ́ọ̀mẹ̀ntì kan ọkùnrin ò lè ṣe wọ́n máa pọ̀ ẹ̀yin obìnrin èyí pọ́blẹ́mù ọkùnrin wọlé ọmọ sọmọ yín pé ìmọ̀ fẹ́ rí ọ ṣùgbọ́n tọkùnrin bá jẹ́ kọ̀dúlétọ̀ àbọ̀jẹ́ sẹ́kítì ọjẹ́ chairman wà láìsọ ọba bẹ̀rù ọlọ opportunity obìnrin tó ti wà fún àìsùkú mi nì ẹ̀yà ayẹwọ̀ ó ti jẹ gbogbo tí a bá fẹ́ gbogbo tí ẹ̀yìn nígbà mo dé sùkúù mi lánàá bí eku ṣe wọnú omi nu lọ́ba omi bá tó yin mo wá ní ẹwà bú díẹ̀ ń bẹ̀. sẹ́rẹ̀ tó bá ń darí torí rẹ̀ ọ̀bà pé wà láì títí náà obìnrin tó lè wọlé àwọn ìyàwó yàwó sọ́jẹ́ fọ́pà ìtúrẹ́sì sani a máa darí lọ́ọ̀bà máa dọ́gbọ́n wó wọn lápá àwọn ìyàwó yàwó sọ́jẹ́ fọ́pà ìtúrẹ́sì yọ́ọ̀bà fíìsì mítìsì nígbà mítì ń bá parí gbogbo èèyàn ti lọ yọ ọ̀dọ̀ kan dákan dúó èyí tó bá dájú òun wọ́n bàjọ́ ẹtìmọ̀ nàwẹ́ tù parí là àkọ́wù bá ní ṣàìtọ́ èso ọ̀bà kan wọ̀bẹ̀ wọlé àdánwò míì òun àdánwò kéne o àdánwò òbí jẹ́mọ́ fẹ́ mà àdánwò kẹta alìkí wàlẹ̀ òjì alìkí burú alìkí burú arrogance and pride ìgbéraga dé tí ló dé ìgbéraga mo rọ kálukú wà sẹ́ẹ̀rí sẹ́fà ń ṣe wà láyẹ̀já ṣe ń torí tọ́lọ́ a ní ṣe ń torí ẹ̀ èmi ọmọ yí owó tá a fẹ́ ní ìmọ̀ yí obe tá a fẹ́ bá ti rádaràdà ní ìmọ̀ yí èjì abẹ́ ìtọ́rọ́ ni àlìjẹ́nà ni àlìjẹ́nà tọ́já sí wípé iná fili jánẹ́tì máa lá àìmọ̀rọ̀ wàlá údúlò sẹ́ni àt wàlá kọ̀kọ́rọ̀ alákọ́lì àhájìn ìdí ìbẹ́nu àlìjẹ́nà ojú òrírí etí ọ̀gọ́rí kò rúwúyẹ́rí àlìjẹ́nà ebi ò ní pààyàn àlìjẹ́nà ooru ò ní múyàn àlìjẹ́nà kọ̀sáà rẹ̀ bẹ́ẹ̀

Anabi sallallahu alaihi wasallam, yìí máa ń rìn abúdé, yẹ̀sẹ̀rí ìlọ́rùn rọ̀ ìyàtà yẹ̀mútù yáwùmọ̀ yẹ̀mútù wàhúwà gọ́ọ̀ṣọ́ lírọ̀ ìyàtì ilá àrọ́mọ̀ lọ́rùn àléyìn jánátà. Ànábì ní sẹ́ẹ̀rí ẹ̀kọ́ lọ́n ti olórí fáwọn èèyàn kan. Coordinator local government, five PRO secretary financial secretary signator ẹmọ́bẹ̀ẹ́ sí máa odo odó wàhálà ò lè di wàhálà jọ gbèrè ọlọ́mọdé àfọ́kù anábì ní sẹ́ẹ̀rẹ́ ń sábà fi so lórí fáwọn èèyàn wà wúwà gọ́ọ́ṣọ́nù lírọ̀ ìyá ọwọ́ àpẹ àbòjì gíṣù ó pe jàǹbá gíṣù èrú gíṣù ó fẹ́ òpòrò anẹ́bí ní ìlà àrọ̀mọ̀ lọ́wọ́ alẹ́ ìjànà kò ní wọ àlùjànnà ọlọ́wọ́ sọ àlùjànnà lè wọ̀ fún ṣẹ́tíwájú alábàájì ẹgbẹ́ wa kò bẹ̀rù ṣẹ́ wá rà wá bá jẹ́ anẹ́bí wa bá wa náà sọ̀rọ̀ àwọn tá a jọ ọmọ ẹ̀yìn wà nínú tọ́ka wà àwọn olórí wa á máa ṣàdúrà fún

ṣé ọlọ́pọ̀lọpọ̀ wa tá a jọ mẹ́rin náà a ní wàhálà wájú ọlọ́run tá a bá fọ́ra wa ṣe anábì ní tẹ́ ẹ bá ráwọn olórí yín ọ̀rọ̀ pọ̀ sànàbì sọ ẹ tẹ̀lé wọn ni ìtumọ̀ bá fi ṣàbòsí sí ní ọlọ́run ṣàfún nílọ́run ni ẹ gbọ́dọ̀ lágídí pẹ̀lú wọn láyé ń bì ọ̀pọ̀lọpọ̀ wa náà à ń lágídí òfò sí ìsàrò ìtọ́kọ̀ wa ni pé ká fún àwọn olórí wa nímọ̀ràn ka ti ká yẹpẹrẹ wọn ànàsí hata lálfàbí hata fọ̀bí ha àwọn tí ń darí wọn náà wọ́n nílé ìwé tiwọn náà wọ́n ní súdẹ́ǹtì tiwọn náà tán darí wọ́n ní sáàpù tí ó fẹ́ yẹta yẹta yẹsùmá yẹsùmá mọ̀ wàá forí ìfẹ́ fún nípò amíǹsì kan kọ́ ọ wá máa gbogbo ọ̀rọ̀ tó o bá ń yẹpẹrẹ àwọn olórí ìwọ náà ní pọ́blẹ́mù wájú ọlọ́run ẹ máa ṣàdúrà fún wọn ẹ máa fún wọn ní mọ̀ràn ṣe wá rí mọ̀ràn yìí àwọn àfáà ló lè wá lọ́nà méjì ọ̀nà mélòó ibi tó bá já sí pé public iná ti bèrè ìmọ̀ràn lápẹ̀rẹ̀ àmì a máa ń ṣe bí iye kind of report mọ̀ràn bí kàtà ṣe láwùtẹ́ẹ̀kì mọ̀ wà ní àwọn tó sọ̀rọ̀ mọ̀dẹ̀ fáwọn olórí wa nímọ̀ràn pé ẹ̀yin olórí wa ẹ ṣàkíyèsí àárín o ibi tó ní ẹ ní public ẹ fún wọn kìí ṣe tán ní ẹṣẹ́ pè fáwọn kìí ṣe tán ní kẹfà wọn ló kọ bú ibi tẹ́ ẹ bá wá rí pé á mọ̀jẹ̀ sọ̀rọ̀ public ẹ jẹ́ sọ̀rí ábìtì fún yín sẹ́kítì wọn jókòó yìí èmi àti sọ̀rọ̀ ní bọ̀ one to public lọ ọ̀bẹ ní àwọn coordinators local government mo máa ń pè wọ́n wọ́n lé ní àtàwọn. sẹ́rígbà míì nàṣíhà ó máa ń sábà fèsò oore bẹ́ẹ̀ bá jí ó mú pé ẹ̀yìn di ẹpẹrẹ ẹni tẹ́ ẹ fẹ́ bá sọ̀rọ̀ dání. ẹni tẹ́ ẹ jọ sọ̀rọ̀ sùn ní bọ́ọ̀sì láti rẹ̀ abẹ́ lọ bá ní sùkúù rẹ̀ abẹ́ ẹ pé ṣé tó wá rí ká pé èèyàn gan àdánwò tó ti débẹ̀ náà àwọn èèyàn rí kọ́ọ̀dù èèyàn ìyẹn ní jẹ́kẹ́rù ọba ìwé láti advice àwọn èèyàn àwọn èèyàn tẹ́ advice wọ́n mọ̀ wá sẹ́ndì ohun rẹ̀ sáwọn èèyàn ẹ̀gbọ́n tí láti bí náà tún sọ ní ìyẹn ni ọ̀jẹ́ kébí advice àwọn èèyàn wa tẹ́ bá ti advice kálẹ̀ èèyàn lórí fóònù yóò ń kọ́ sí ní ìyọ́ sẹ́ndì ẹ̀yìn bẹ̀ lánìyàn dáadáa òun lánìyàn ẹni tẹ́ ẹgbẹ́ ti voice note sí pẹ́ bí fún mọ̀ràn yóò sẹ́ndì ẹ̀ sáwọn èèyàn ọgbọ́n bẹ́ẹ̀yàn rẹ sọ ìyẹn ni òjé mi ó pe ọ̀pọ̀lọpọ̀ àdúmọ̀ fẹ́ẹ́ voice note mo fi fà pé kí wá bọ̀ nígbà wo bó ṣe yọ fóònù fọ́ọ̀mù rìkọ́ọ̀dù mi wà láì ẹnìkan sì wà bá mi ó sì rìkọ́ọ̀dù pé àfa tó gbádùn à ń sọ̀rọ̀ ọmọ ẹ̀yà ọ̀dẹ̀ rìkọ́ọ̀dù mo ní wà láì ní ọ̀sọ̀rọ̀ èyí sí lórí gbogbo ni ọmọ lọ ó rìkọ́ọ̀dù mi kí ló dé tó ò ní jẹ́ kí n sì torí náà mo rọ̀ wá kájọ máa fúnra wa ní ìmọ̀ràn ní ìparí ní ilé mọ́tò kọjá káàkiri ní kìtò ṣé gbogbo ipò bá sí ìmọ̀ ìtù tẹ́ǹpọ̀ra tẹ́ ìgbàgbé àbẹ́ ìgbàgbé àbọ̀wọ̀ pàmánẹ́ǹtì ẹ wá máa gbọ́ mi o àsìkò tẹ́ ẹ bá wà ní ipò abẹ́ ẹ̀wà lọ́mọ ẹ̀yìn bí mo fẹ́ lọ ọ̀rọ̀ àtọ̀rọ̀ mo fẹ́ fi parí ti ìkọ̀bí àwọn ìgbà tí wọ́n yàn ọwá àdírẹ́sì gbogbo mùsùlùmí ó ní wùlíìtù àlẹ́ikó wà lásù ìfẹ́ ìrìkọ̀ wùlíìtù àlẹ́ikó wà lásù èmi ni dẹ́kùtì kọ́nẹ́tọ̀ ní ìṣòro ọ̀lẹ̀ wà láì èmi kọ́ ni mo dájú kódà tá a bá ń sọ̀rọ̀ pé àwọn tó dá sùkúù lẹ̀ èmi fẹ́ dá sùkúù lẹ̀ bí ọdún mélòó sẹ́yìn àwọn tí wọ́n jẹ́ grandpa fún mi nínú skul wọ́n bẹ̀ lórí ọ̀lẹ́ kí wọ́n rò pé à ah, èmi ni mo dá ẹgbà tí ronú bá ń ó máa fi òlò ẹjọ Abubakar Abubakar ní ẹ̀yàn mi ni o èmi kọ́ ni mo jù gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti fò mú ẹjọ́ máa ró lọ́pọlọ yí pé ẹ̀yin kọ́ lẹ ṣe kí ni ẹ̀yin kọ́ dáa jù. ẹgbẹ́ fọ̀rọ̀ Umaru parí ọ̀rọ̀ Umaru ó ní rọ̀hímà lọ́wọ́ ìmọ̀rọ̀ àn àádà ìlàjì àtòyú bí Umaru ni ọlọ́run bá ń ṣe dáadáa fẹ́ nìkan ọlọ́run bá mi kẹ́ ọmọ kan ó rí ibi tí mo kù sí ó rí mi ó dẹ̀ àfẹ́sẹ́rí ẹjẹ́ sọ reality fún yín ẹ mọ́jáwọ̀ sọ̀rọ̀ àdó lóṣèlú o sẹ́ẹ̀rọ lóṣèlú ìgbà tí èèyàn bá wà rẹ̀ jí mi wà láì àwọn tó mọ̀ pé o ṣe dáadáa wọ́n mọ̀ ní ọ́ á orí yín wà bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́sẹ̀ dáadáa ju adi bẹ́ẹ̀ ju adi wọ́ọ̀d kíní kan níjọ́ tó ọba kú bẹ́ẹ̀ ọ̀tọ̀ ni tí wọ́n máa sọ sẹ́ẹ̀rẹ́ yìí tẹ́ ẹ bá súnmọ́ àwọn tí ń darí tẹ́ bára bá ṣe wọn umaru mi ọlọ́ọ̀bá nke òun tọ́ tó ibi tí mo kù wa tẹ́ wá rẹ̀ nípa ẹjọ́ mi ìjàmọ́ mi gbọ́ dáadáa kò sóore bí kẹ́ ẹ máa tẹ́ẹ̀kì position tí ó jẹ́ káwọn aṣíwájú ní kámá àkíyèsí àwọn ìṣẹ́ kẹta rí wípé kò ní jẹ́ káwọn aṣíwájú ní òkè Ọ̀wà ní ibi àti ìparí sí ní ipò olórí nàdámà kàtàrà afọ́wọ́ ìtòtẹ̀lẹ́yà rọ̀pọ̀lọ́ nínú tíra àwọn àfìyásátù àṣẹ̀rẹ̀ ìyà kí mo bèèrè àmọ́ àfìyásátù bàbá kó àwọn ẹ̀rí kan wá fẹ́ẹ̀rẹ́ ni tó bá darí ó darí àwọn èèyàn níjọ́ kan pẹ̀lú déédéé pẹ̀lú bẹ̀rù ọlọ́run láì ṣàbòsí sí wọn ó ń ṣàdúrà fún wọn ó wà á ṣàkọdà fún wọn jàmá ara àwọn tí ó sùn mọ́ àwọn ànàbí ọlọ́run hadisi sultanun mokosifon ọ̀nbẹ wájú mi sultanun mokosifon ara àwọn tí ó wà lùtẹ̀ náà òun lẹ́nu bá jẹ́ olórí ọwá ń ṣe déédéé ó ń ṣe dáadáa yàmọ́ yóò wá jùlọ àṣetán bá tún wá fi ọ́ sípò èmi sá ìwọ sá tọ̀hún sá kí ló máa padà fẹlẹ̀ anarchy lawlessness àmì padà ní olórí ìtí wọ́n fẹ́ ká fi mọ̀ ní wípé ẹ́mbàsì lò nàdámà wàhàbàrà. òun ni ó jáde àbámọ̀ àti òfòfun àfẹ́ntọ́ bá wà lò dáadáa ibo ni ó ọ̀rọ̀ rẹ̀ sí o inú àlùjánnà ipò yóò súnmọ́ tàwọn ànábí ọlọ́run ọlọ́run jẹ́ kó wọ́n súnmọ́ tàwọn ànábí ọlọ́run ọlọ́run jẹ́ jẹ́ kálukú wa náà máa lọ sókè ibi abá ti ń ṣe tó kù bí ẹ̀ka àbù sábà ti ń pè sáké àbáwá gan ló ń débẹ̀ ọlọ́jà lè máa filẹ̀ ibi tá ń ṣe tó dáa sí ọlọ́mọdé àfilẹ̀ o subhanaka